العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على كفر الله وبركاته بخير على الله محمد صلى الله عليه وآله وسلم kí kí a fi bẹ̀rẹ̀ kí ọmọba àti àwọn sọ̀hárà rẹ̀ bákanáà kí ọmọba ògbóni tí ó bá tẹ̀lé wọn. ní ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣẹlẹ̀ ní kíra ọmọdátọ̀ àkáàmì tí a bá lọ. náà ní ìbẹ̀rẹ̀ kìtàlù sọ̀lá akọ́ńpa irun kìtàbù sọ́lá àtìká àdíṣẹ́ alákọ̀ọ́kọ́ ní ibẹ̀ àdíṣẹ́ alákọ̀ọ́kọ́ náà ni àdíṣẹ́ abdullahi bin Mas'ud radiyallahu anhu tó ní àbí àlẹ́rọ àwọn sọ́lá pé iṣẹ́ wo ló dáa jù níṣẹ́ dáadáa iṣẹ́ wo ló dáa jù àlẹ́bì ní kí káàkiri lásìkò ẹ̀ káàkiri sí àsìkò ẹ̀ wọ́n tó fi pé èwo ló tó dáa jù anẹ́bí ní ìṣe dáadáa sí òbí ẹni wọ́n tó pé èwo ló tó dáa jù anẹ́bí ní kí àjàgbò sí ojú ọ̀nà ẹ̀tọ́ náà àdífi fi hàn wá pàtàkì ìrún bákanáà ìkí lásìkò rẹ̀ ẹgbọ́n náà ṣe gbé kalẹ̀ nínú tọ́lọ́ bá nífẹ̀ẹ́ mi. àṣìlára ìfún wa ń jẹ́ yẹn wípé ní àwọn ìdáhùn sí ìbéèrè báyìí táwọn ìmọ̀ ń dáhùn sí kí wọ́n bá bí níbi nípa àwọn iṣẹ́ tó dáa àwọn ìbéèrè yìí máa ń yàtọ̀ síra àwọn gbà mí kọ́yẹ́kọ́ yàtọ̀ lánàá gbàgbà pẹ́lú a máa ìṣesí ẹni tó wá béèrè pa eléyìí o ètò dájú ká sọ fún mi pé eléyìí ló dájú tẹ́lẹ̀ bá tó béèrè pé ìwọ ló dájú sálọ́bí tó sọ mi ohun tó bá kálukú wọn. eléyìí ni hadith àkọ́kọ́ tá a kọ́ ní kitabu salat ní báàbù al báàbù tó ń sọ ń pa àwọn àsìkò ìrún. حديث ẹlẹ́kejì bá kan حديث hadith ìyàwó aisha radiyallahu anha kọ́ọ́lá aisha ni لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر يا عائشة لا نبي صلى الله عليه وسلم وما كان أصبع طبعا صلاة الفجر a fi tì sí àsìkò bàbá náà ń kí lẹ́yìn tó bá lè fàájà ní báyọ̀ sọ̀rọ̀tò lè fàájìrì náà ní sọ̀rọ̀tò sọ̀rọ̀ wọ́n yà lẹ́bí ọmọ kí fàtẹ́ṣẹ́ àdúgbọ́n àwọn nìfà ń mílẹ̀ àwọn obìnrin òmìnir àwọn náà máa wá mọ́ṣáláṣí fákíwọn àṣùbá yẹ̀láyà lẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam mùsàláfì àti bìmùrùtìhìn tí wọ́n lọ aṣọ wọn mọ́ra aṣọ wọn ìjáàbù wọn wọ́n lọ mọ́ra túmọ̀ yẹ̀rẹ̀jẹ́ iná ẹ̀yà bìmùrùtìhìn lẹ́yìn tó bá kírun tán oníkálukú wọn padà sílé máa yà àlìfò hùn náà àhàdùn bìnà lọ́gàdùn tó yẹ pé ní ẹnìkan kan ò ní ṣe ẹ̀dá wọn mọ̀ pé ìyá lágbájá ni àǹtí lágbájá ni ẹnìkan ò ní ṣe ẹ̀dá wọn mílíọ̀nù gánà látara òkùnkùn òru tí ó lè ṣe kíni tí ó ṣẹkùn lẹ. hadisi yìí alimami Bukhari wọn gbà wá lọ sọ ẹ̀ṣẹ̀ wọn bákan náà alimami Muslim. àwọn nǹkan tábìsì yìí ti ń sọ etí kò pamẹ́sẹ́nu kọ̀ọ̀kan wa lẹ́nu ń ṣàlàyé bárẹ̀lì ṣe máa ń kírun àsùbá ìgbà tí máa ń kí táwọn obìnrin náà sì máa ń wá torí wípé ní obìnrin kírun mọ́ṣáláṣí kìí ṣe èèwọ̀. Ànábì sallallahu wọ́n ní la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ̀ fún àwọn obìnrin àwọn ẹrú ọlọ́run lóbìnrin láti wá mọ́ṣáláṣí wá kírun wa buyutuhunna khayrun lahunna ṣùgbọ́n kẹ́kí ilé olólájú fún wọn ju pé kẹ́kí mọ́ṣáláṣí lọ. sáré bá bẹ́ẹ̀ kí mọ́ṣáláṣí kò sí ní tó kọ́ bí wọ́n pé kí wọ́n wá kí ẹ má hàn náà wọn láti wá. náà nípa ọ̀rọ̀ àsùbá yìí kí alárẹ́bí máa ń kí táwọn obìnrin náà máa ń wá ìgbà tí máa ń kí àwọn àfáà ní àyàpọ̀ ẹnu pé ìwú tí ẹ̀gbà olólọ́lá jù àwọn hànàfíyà rọ́tẹ̀lẹ̀ alimam Abu Hanifa ẹ̀yíwà tó lọ́lá jù ní indal isfar ẹ̀yà àti ìfàrù bí ha afọ́n pé ká jẹ́ kílẹ̀ tẹ̀ tí máa kó yẹ tí máa là ẹ̀kọ́ táwọn ìwájú àrùbá yọ̀ yóò tún máa là tá fi máa fẹ́ rí máa ríra wa ní òkùnkùn náà sì ṣùgbọ́n yóò ti yóò ti máa àti yóò ti máa dá yẹn kàmọ̀ pé láwájá ni. a ní ìgbà yẹn ló jù torí kí ni a ní torí hadith àrẹ tó ní àtúrò bil fajr fa innahu a'zamu lil ẹ jẹ́ kó yẹ máa làkẹ́ tó máa káfíbá lórí ẹ̀ ló jẹ́ kí bàdá yẹn tó gbọ́n wájú lọ. ẹ wá ra àwọn jùmúrù ìlànà àwọn àìmọ̀ mẹ́ta yòókù al-imam malik bin shafi'i rahmatullah alayhi والإمام أبو حنيفة رحمة الله على الإمام أحمد رحمة الله على الجميع كلهم كما كانوا àwọn ní ìgbà tó dáa jù ní àtẹ̀gìlẹ́sì bí ha káàkiri ìgbà tó kó kún sí ṣegíní tó wà sáàtẹ̀ sí ìrò yàrá wa pé àhàdísì ń kẹfẹ́ rọ tó àdísì tó yí ó wá lórí ilé ó pọ̀ ara rẹ̀ ní àdísì ìyàwó àìṣà yìí pé àrẹ́bí ó kì nígbà tó kó kún sí wà tó yẹ pé nígbà tó bá ti fẹ́ gan táwọn obìnrin bá tún lọ lé láàyò ọ̀rọ̀ fúnná mìíràn gàlà àwọn tí tó mọ̀ mọ̀ pé lágbájá ní sàmọ̀dò ní látara òkùnkùn tó ṣe kí ni tí ó rí tó ṣẹ́kù. wọ́n ní ẹ̀wọ́n rẹ̀ hadith táwọn ẹni àkọ́kọ́ sọ pé alẹ́bìgá kóyè ti mọ làkàtọ̀ kí wọ́n ní ètò hadith yẹn sọ ni pé káàkiri

àti máa dá fẹ́ dára wa mọ̀ mẹ́tàlẹ́ nìkan kó sí pé màtá ti dára mọ̀ sílẹ̀ tí mọ̀ ẹni kí a ti fi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ nítorí pé inú ta fẹ́ lẹ́yìn kí a jẹ́ kí ìta kí mẹ́gùn الحديث يروى كتوكو عن الاستحباب المبادرة إلى صلاة الصبح في أول وقتها أذكرت إكيم الصبح lákọ̀ọ́kọ́ àsìkò ẹ̀ ìgbà ní àsìkò sórúhé nígbà tá lùfàjà lè bá ti yọ ó yà á pèrò àtìsí bí eyín àwọn ìṣẹ́jú tá a lè fi kún àmì kún ápèjì èdè pé wọn níbi five to six pé àtẹ̀sí mẹ́wàá dá fi kún ni àmì ẹ̀rí tó kú kó ìṣẹ́jú ni ìlú tó wà ìgbà ìgbà tá a lè kí tẹ́ kájọ́bí tó ti gbóni tá a bá lo bíi mẹ́rin náà lẹ́kọ̀ọ́ àbí mẹ́ẹ̀ẹ́dógún pàtà bẹ́ẹ̀ lórí ìdẹ́jú mọ́kànlá méjìlá kí àbí mẹ́ẹ̀ẹ́dógún mi ẹ rí pé òye ti mọ bẹ́ẹ̀ làbí ẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn tán ní kóyè láàyè kí ẹgbà tó bá wọlé tán àwọn tó ń bí sáájú mi náà tó mọ̀ fi kún ẹni bá lè fún ẹ sọ òǹkọ́ nìyẹn. bákan náà jàwá èsì yá ni mẹ́ta ilá ni mẹ́ta àjèjì àdìsí nípa tó lè kọ́ ní kí ó tọ́ fóbìnrin náà ní ọ̀nà tí mọ́ṣáláṣí ní ṣùgbú lè sọ láti máa rìjáàlì kánà kírun táwítínẹ́sì jẹ̀wọ́n pẹ̀lú àwọn ọkùnrin máa ádámìlẹ̀ kan fìlìfìtìnà nígbà bá àbámọ́ bẹ̀rù pé fìtínà ó ṣẹlẹ̀ وما تحفظهن من إشهار أنفسهن بالزينة àtùgbàpá náà bá sọ́ra wọn láì tẹ̀ṣọ́ ọmọ hàn obìnrin ló fẹ́ lọ mọ́ṣáláṣí olúwa máa tọ́ gbogbo nǹkan níbo lọ lọ ọlọ́ mọ́ṣáláṣí ẹni ọ̀bẹ̀ sọ́rọ̀ ní ẹni tí ó bọ gbogbo ẹ̀gẹ́ kò tọ́ ká tó wá sọ wípé ní láwùjọ tiwa yìí tán yóò rò sàn lójúgo tán yóò gbogbo apálẹ̀ tán yóò àyálẹ̀ tán lo ìbòrí tí gbogbo ọrùn owó tó wọlé kí ni tó mọ̀ ẹ̀sọ́ mẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ tó láti òfin ti fáwọn èèyàn tó ṣe bá kí ni ká máa ń fẹ̀sán lọ tó pé yẹn lè sáfárì àdéhùn pé ó tọ́ fáwọn náà lé lọ tó bá wù wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wo ohun tó wà nù hadith yẹn tí yàrá Aisha sọ pé ní mùtàláfẹ́ àti bí mùrùtìhìn àwọn obìnrin a máa pa tó wọn wọn ni wọn ká mọ́ra ó ní wọ́n tẹ́sẹ̀ jáàbù tí wọ́n gbà mẹ́ mara wọn yẹ pé bo ara wọn ka kọ̀ndíṣẹ̀ tó dé tàwọn a fẹ́ kọ̀ṣẹ̀ àwọn ẹni àkọ́kọ́ wá ẹran náà mọ́ ni torí pé kákó kóbìnrin kókó tí ràn lé náà tẹ́lẹ̀ ó ní lọ́rọ́ láti fún ẹ̀lórí fìtínà ìran ń dálẹ̀ mọ́ṣáláṣí tó fi lóun fẹ́ lọ mọ́ṣáláṣí lọ kírun ẹ̀kọ́ ìrẹ́ kí á kéèké ó yẹ ká sì ṣàlàyé fáwọn èèyàn bá gbájúlọ àwùjọ tá a wà nílùú tiwájú ẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ṣe múra lọ mọ́ṣáláṣí tí ò ni. حديث سوتر حديث جابر بن عبد الله قال قل كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجر والعصر والشمس نقية والمغرب إذا وجبت والعشاء أحيانا وأحيانا إذا رآهم اجتمعوا أجل وإذا رآهم أبطوا آخر والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بقلق حديث إلينا وأنه صحيح البخاري وأنه مسلم هنا إن شاء الله هي أتقضى نبي كيرو torótọ́ ọlọ́ni ẹkírun irun òun tẹ ní ọ̀rẹ́ èèyàn sáà fàtìkò sí iná sọ̀lá takáàlẹ̀ tààlẹ̀ lè mú mi ní ìrìn àti sáàbà lòkúta ìrun tá a ní ẹkí àti lọ́rùn ẹ̀yẹ̀ tó lásìkò ètò kùránì sọ yìí àníyàn ṣàlàyé rẹ̀ بسنته القولية القولية والفعلية lọ́rọ̀ ẹnu omi ṣàlàyé iṣẹ́ ẹ̀ tó náà ṣe gẹ àkótó kí ó fi ṣàlàyé ẹgbẹ́ wa ní Kùránì kùránì gbé lẹ̀ lóbi ní pé ẹ kírun lásìkò ẹ̀ àlàyé ẹ̀wà ń kọ́mọ̀ láti mọ̀ ìkìta ló dé fún àjẹmọ́ àlẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam àdísì jáde ó ní káàní lórí ọ̀sánlá ìsọ́ lè dóhùrọ̀ bẹ̀lẹ̀ ha àjẹrọ ó lánà bí a máa kírun lọ́sàn-án gan ìyàgbé ńgbà tó lọ bá ti yẹ ìwà náà ànábì akírun wal asra ànábì sì máa kírun asri wà shamsu naqiya nígbà tó ń gbé kíni tó kí ọ̀ lójú sánmà dáadáa ẹgbẹ́ tó bá nílé asiri rẹ̀ ba bá tó fi sẹ́fún afọ̀n bí five thirty sí tó sí sí sí yóò ti máa fẹ́ kún àbí bọ̀tì ìgbà tó asiri wọlé ọ̀run fún àǹsánmà dáadáa ẹnu bá lọ́ àti lè lọ́wọ́ ọgbẹ̀yìn àsìkò yóò ti máa pọ́n títí lọ wọnú àlébí èkérò yìí akérò ńgbà tí òun wà sánmà ńgbà tí gbòógì gbogbo nǹkan bá ti dèdè rẹ̀ yàtọ̀ sí gbòógì àbíkó fẹ́ òǹtàwà àlùsàmú ní jòórí wàlú mọ́gírí bá ìzà wájàbá àlébí akérò mọ́gírí nígbà tó rùn bá wọ̀ tó rùn bá wọ̀ ó wá lórí wáyà kẹ́kọ́ ẹ̀fà pé kan tán bá kí wọ́n gbígbì tẹ́ gan tí ẹ bá ta ọ̀fà síbì kan yóò rí ibi tó gúnlẹ̀ sí kí ló dé ẹ̀fì rí ibi tó gúnlẹ̀ sí yàn ilé òtí ìṣe kí ni òtí ìṣú òtí wọ́n gbé bá wọlé ń bí lọ́dọ̀ tí wá ẹ̀fọ́ àmọ́sálásí mi tí wọ́n gbé bá wọlé yóò tó twenty minutes ká tó lé kí ká tó lè pẹ̀rún gbé bá tún nàró pé tí máa gbèrú sí òòrùn bá ti wọ̀ náà nípa ìṣọmọ ìgbà tó tún máa yá díẹ̀ nígbà wẹ̀ tó káwé tí ń go kálukú tẹ́lẹ̀ bí wọn bá fẹ́ dilé ẹ̀gán ẹ̀jẹ̀ wọ́n ṣe kíni wọ́n kàn lójú. wal isha àlejò àmọ́ kíṣà àyáná wà àyáná nígbà kan sígbà mi ìyẹn pé táìwò tí máa ń kí máa ń fẹ́rì ìgbà oníṣà ìwọlé oní india shafakil ahmar nígbà tí ẹ̀ẹ̀tàn mọ́ oko oko ní àwò pápá àbí àmì ní tọmọ dalẹ́ tó bá ti wọ̀ kó lójú sánmà ẹ tó ló bá ti wọ̀ sánmà pupa pupa yẹn yóò lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí náà bàbá tó wọlé ńgbà mí àyà náà àjàn yóò tẹ̀ kí ńgbà mí ìdára àwọn ìṣàmà tó bá rí pẹ́tẹ́ pèsè kójọ yóò tẹ̀ kí ní awọ́lì lọ́wọ́ ní bẹ̀rẹ̀ kí ní ìbẹ̀rẹ̀ àsìkò. wọ́n ìdára àwọn àbùkọ́ ù tó bá rí pé ìgbà mí gan àwọn èèyàn pẹ́ kátó dé ákàr ẹjọ́ lọ́sẹ̀ àìsàn ní lára wọn ni yóò lọ lára wàsóbò ha إذا كان الصبح كان من الصلاة يصليها بجلس والعشاء أحيانا وأحيانا يكون أسقطان المنكي صلاة العشاء أحيانا نبقى صلاة كتيوكي وأحيانا إبامينا صلاة كميتيوكي ṣùgbọ́n kó yájẹ́ pé gbogbo ẹ̀nà àtìkò gínú àtìkò ìṣá ìní ògbò sí ìbárọ̀ áhùn ìṣàmọ̀ ìrù nígbà tó bá rí pé àwọn èyẹ́ tètè kó jọ ajal tí ó tètè kí ní ìgbàwó ní àkọ́kọ́ àsìkò ìgbà tí ṣáà ìwọlé wàyí lọ́rọ̀ àrùn àbùtọ́ u tó wá pààyàn tètè dé ákàr yóò lọ ìṣá ìlara torí pé nínú súnà sọ̀látùl ìṣá rẹ̀ pa nílọ lára kọ́dá ń jọ kànábì lọ lára ẹ̀pá yẹn ti gbé ẹnkálukú àwọn tí ń tún sùn ní mọ́ṣáláṣí mọ́rùn ajáde pálẹ̀ ìfẹ́ àwọn yẹn ti sún tálẹ́bí ìwá kìtìrùn fún wa anẹ́bí wa gbọ́ pé ní owó awọ́ wa ti fún ẹ lásìkò tó ti lọ lára anẹ́bí wa gbọ́ pé ní iná ha làwàtò ha àsìkò yìí gan-gan-gan á ah, ní ẹ̀dá ká máa kí láwọ́lá an àṣùkọ̀ àlẹ́ ìkọrùn kí a pé ní yóò mọ̀ jẹ́ ìlera fún yín tó bá ṣe bẹ́ẹ̀ ni. Anas bin Malik ní mú ẹgbà àti àpẹ àwọn èèyàn máa ń tògbé mọ́ṣáláṣí sáré tí kí lọ́rẹ̀ ti sọ láti lè inú súnnà ni. Súnnà ilé ìdílé ọ̀pọ̀lọpọ̀ láyé gan orílẹ̀-èdè wáyé nìkan wọ́n ti hàjára rẹ̀ àti ìyẹn lódì ìka lọ sa ìṣá ìlara alẹ́bí tí wáyé pé ní yóò mọ̀ jẹ́ ìnira fún yín ní gẹ́lọ́ yẹn ti sùn pẹ̀lú ó ti mọ̀ sọ bá àtùkù yẹn ló dá dé ìbámu gbèsè fún yín ìyẹn ló bá fẹ́ pé ní súnà lẹ́bí a máa ṣe fúnra bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà náà fáídà fárí nù hadithi yìí a ní yí fọ́ọ̀mù min hazal hadith afdoliyatul mubadara ti bi salati zuhri mutlaqo ayin tágbé inú hadithi nìkan tó lọ́lá ni pé àsìkò oorun súúrí o tó bá ti wọlé náà nìkan tó lè bi hadithi abi hurayra ṣùgbọ́n ìrun zúrì náà tó lálàyé nínú àlàyé kan wà sí àdìsí àbúrérà tó ń pa rẹ̀ pé ìlàṣà dàdà ìyẹn pé nígbà tí oòrùn bá mú gan-an tó rú pọ̀ tí gbóná pọ̀ fàbúrídù bí sọ̀la ìrun zúrì ẹ jẹ́ kí wẹ́dà kúlù díẹ̀ kẹ́ tó kì fàyínà ṣí tí a mi fẹ́ ìjà hannah torí pé ọ̀rin ẹyẹ tó máa mú gan lásìkò zúúrí inú ẹjá náà ní ti máa wá láì pé a wá rí pé òun mú gan tí zúúrí bá wọlé káwá ní sùúrù kí wẹ́dà kúrò ẹgbẹ́ zúúrí wọlé bí 10 to 1 tó mú káwá ní sùúrù tírì nínú ni ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ kí nípìnlẹ̀ lórí káti ní àkókò rẹ̀ láyé nígbà tó bá kọ́kọ́ wọlé ìgbà tó wọlé rẹ̀ ká pèrò ká ní sùúrù díẹ̀ báyìí láti lé kíní láti gba ara rẹ̀ ní tẹ́ṣà lọ́wọ́ adéwú ẹ̀ káwáàkì ìgbọ́n tó rùn bá mú nínú súnà ní káti ìbọ̀rán nínú pé túbú àgbóòrì tó ní ó rí bí áfà àfẹ́ríkà tó lé kíní kátó kí nítorí pé òòrùn mú àníbìjẹ́ pé yá pé ní ọ̀yẹyẹ tó máa ń pọ̀ ní àsìkò ìgbà tó rùn máa ń yẹ̀ látàrí tó tó rùn wọlé o tó rú bá mú gẹ́ńbẹ̀ nínú fẹ́ ìjà já lẹ́wọ̀n ní ti wá inú súnà ní kéèyàn ṣe ìbúrọ́ọ̀dù ká ní náà. eléyìí náà nínú bá fẹ́ kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yẹ hadith eléyìí náà ń sàlàyé fún wa pé abdulliya tó mọ̀ àdára ti fi sọ́lá fi awwal waqtiha ma ada al-isha ló sàlàyé fún wa pé tó lọ́lá jù ni pé kákírun ní bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ àyàfi ṣáà kí ni alólùwà mi ti ṣáà ẹ̀rùgbà olólùwà jù ìgbà tá a wá di ilé ẹ̀ ló lájú ìgbà lájú mi ti lórí ìgbà àsìkò rẹ̀ ni àyàfi tí òun bá mú ń dọ́hùn àwọn alẹ́ ní sùúrù tí wẹ́dà sí kíni òkun tí là ń pè ní sùúrù yẹn yẹn mọ́ ó ní ìbúrọ́dì bákanáà anil afdoli al-afdola fil isha il akhir atakhir ètò lọ́la ń bí irun isha iná ìdíká fàṣẹ́yìn ẹ̀kọ́nà ilá ní sùláì pẹ̀lú pé ńgbà tí isha ìjú náà ní ìdájí òru ìfàṣẹ́yìn wa náà gbọ́dọ̀ dídájí òru kama sọ àtúbí àhàdé sábẹ́ kí olówó ti pé fàtúsọ́lá káṣíyàtà mọ̀ṣákọ̀tì àléyìn bìlẹ̀ ìtìrọ̀n tó pé ìyá ní ọmọ ẹjẹ́ tí gbogbo bá bá dúó dúó dúó tán retí o mo dá ìta àwọn òkú dìde tí mo múlò bá ti yọjọ náà بكنا أن الأفضل للإمام مراعاة مراعاة halil mu'tamin أن ní tó dájú fún mọ́mù oná ni kó máa situation àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó ń tẹ́wọ̀ lẹ́yìn tó dájú lọ من التخفيف مع الإجمال والإطالة مع عدم الإججال pé akẹ́kọ̀ọ́ kó gbé òun fún búyẹ́ fún wọn ni kò yẹ pé kó gbé búyẹ́ kó lóun wo situation ká mọ̀ pé ìrúnú ọjà mọ́jọ́ ti gbá ló gbọ́dọ̀ jẹ́ òun bá nǹkan o kó má di ala ala ala ara wọn kó gbé búyẹ́ tí ò ní ní wọn lára tó bá yìí mẹ́fà gbòòrò kó tún fàágùn tí ó ní òní dégé ni tí ò ní kó wàhálà tí ò ní mú wàhálà dání ìdí sí ìyẹn tó wá jẹ́ ìmọ̀ gbọ́dọ̀ sọ dáadáa alẹ́lúwa Muhammad asọ́lá gẹ́rù tó hàn àdísì kan pé ìgbà mi àgbèrò òun fẹ́ yẹ kí n bò ṣùgbọ́n lè gbọ́ ẹkún ọmọ tí ń sunkún tí ààrẹ náà ti ń kírun ọkẹ̀ ìyá rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ nítorí ìdí yìí àlẹ́bí lè rẹ̀ jẹ́ kí n gbogbo oṣù yẹ kó gbọmọ. ìlànà ọmọ sọ́lá ń fi kọ̀ fún mọ̀ anábì ní àfàfáànà àǹtàyà Mu'az ilẹ̀ Mu'az lọ́mọ kó bí sínú báyẹ̀ lórí ìrùn tó ń ké fún ọyọ́ ọ̀pọ̀ gbàlagbà wà ní abẹ́ náà tó ń kírun aláàrẹ wọn bẹ̀ fọ́sàwì hajj àtàwọn tí wọ́n ní bùkátà àwọn òṣèlú ti ibi tàbá wà lápẹjúwe ẹni tí kírun fún wọn ní ọmọ mọ́sálásí inú ọjà ẹ̀báwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ atákìrún lẹ́yìn à ń ṣe nǹkan lọ́wọ́ níbẹ̀ yàgbẹ́ ẹ̀kọ́ ọba mùsùlá tó gbòòrò ní ọba ń pa lọ́jẹ́ bí ábíd tó tún bẹ́ẹ̀ mọ̀rọ̀ jà ní yàgbẹ́rọ̀ sọ ilé wà láàrin ilẹ̀ lábẹ́ ọmọ tó wà nínú ní ní ní bùkátà kẹsí kejì ní ọmọ jẹ. في الحديث دليل على تدليل في الفجر inú hadithi ẹ̀rí tó wá sárẹ́lú àwọn akírun sóbè ní nígbà tó kú kò rú sí sẹ́kù àtàlàyé ìdílé ní kẹni inú hadithi jábìrì tó parí ẹ̀rí tó wà sóbò àkáàlẹ̀ lẹ́yìn ọ̀sánlá ìsọ̀lé àbìgálà tẹ́yìn anábí a máa kírun àsùbá nígbà tó kù fún òru sì ṣẹ́kù oríkìríṣi ní ìṣẹ̀lẹ̀ láwùjọ ara wọn kan wọ́n á kírun kásìkò òrùn ṣubú ètò tó pàápàá jùlọ lásìkò táwọn àyè tí ìwà lẹ́yìn àbí tí mo pẹ́ kílẹ̀ tó bọ̀ mọ́ tàbí sí ìfikú fẹ́rẹ́fẹ́ ní wọlé ẹ̀ẹ́dì máa gbọ́ta yẹ sí kí ọ̀nà kọ́tà tó kọ́tà tó sí níwọ̀nba wọn. ẹ̀kọ́ ara wọn míì wọ́n lè ní alìfájà rí òdìdè gini kò tí ìyọrí sí pàtì. ṣé ìrákẹ́gbà ìfíwà àjẹsà lè dìgbà òní? ìfàgbọ́dọ̀ ṣe sáà nìyí ló tún náà lẹ́bi ni pé àlùfájà ló yọ àgbègbè àbílẹ̀ náà ní pọ̀ nígbà tó bá fi kírun tán gẹ́gẹ́ bí wọn hadith ìyàwó ayélujára kọ̀ọ̀kọ́ pé àwọn obìnrin tó bá ń lọ gan padà tó bá ń lọlé láàyè ọ̀rọ̀ fúnná mílẹ̀ gẹ́lá àní mọ̀ wọn látara tó jẹ́ gẹ́lá ò ní òkun kúrú tó ṣe kíní tó ṣẹ́kù lọ́wọ́ ká pé bá nẹ́bí ṣe ń kí nílé ábí sí sáàtì sílá ní ó wọlé tó tó wá bá sì kó lẹ̀ bẹ́yà bí ìṣẹ́jú mẹ́wàá tọ́bá kí àgbàrá kan náà àti tó tẹ̀lé irú dédé tọ́lẹ̀ tí wọ́n ká dédé tí wọ́n ká ní ìwọ̀n àtọ́ tó tó wá alágbẹ́já mọ̀ ilé kí ni ti mọ̀ agbọ́dọ̀ gbọ́ yìí dáadáa nígbà tó ti wọ wọlé àtọ́ ní fílẹ̀ fílẹ̀ fílẹ̀ yọ àbíkílẹ̀ mọ́ká ti máa ríra wa àtẹwà gbé irun dúró. fẹ́kọ́ ti pèrò nígbà táwọn ìwájà yìí ọdún nígbà tí ilẹ̀ mọ́ta ń yà láàkí nígbà bá mi ti tán gbogbo òye ti là túbú iná láàkí tó ń wò bá ti sí ìyọ ṣùgbọ́n ní oṣù náà kò ti wá lọ́dọ̀ àlẹ́bí kọ́lá adékínní ọ̀là àṣẹ. na ni hadith àbí aliminihal tàyàrọ̀ ọmọ sàlámà olóhùn àti bàbá àwọn àwọn wọlé kọ abúbárúfà al'aslami kanú sọ̀hábà nabi ẹgbẹ́ tó ń súnmọ́ ni pé tàyàrì yìí tó súnmọ́ ni pé ní àwọn sínú oúnjẹ náà sàbẹ̀rí ó ní fàkọ́ọ̀lá láhùn àbì bàbá mi wọ́n ń sọ mọ́ ẹgbẹ́ ní káìfà káàlẹ̀ rọ̀sùlá lọ́sọ́lá ìsọ́lẹ̀ lè màtúrà bóòtẹ́ lànẹ́bí ṣe mọ́ kí àwọn àwọn ọ̀rẹ́ ẹ̀yàn fàkọ́ọ̀lù ní àbúbárí sára tó pé ní kálẹ̀ ìsọ́lẹ̀ lẹ́ha àjọrọta alẹ́tì ìtẹ̀lẹ̀rúnà alìkúlá hínà sẹ́dẹ̀ hadusham ọni anẹ́bí a máa kí ìrun àtúbá tẹ́ ìmọ̀ pẹ̀lá àkọ́kọ́ ìyàtọ́gbà lérò rẹ̀ ni pé òun ni jìbìrí ló kọ́kọ́ kí fúta ní alẹ́bàá sọ́lá fáwọn bá ti rẹ̀ sàlàyé àkọ́ tó sọ́lá ìgbẹ́kọ́ mọ́ sàlàyé náà ní irun ìṣòro tó wà parí ní sọ́bọ̀ ẹ̀ ó ti wà náà hadisi dábìlù ta kàkọjá ẹgbẹ́ náà láyé tó ṣe shams kírun gbà kírun òun bá ti kíni tó wà ń sẹ́wọ̀n irú onímí yíò kó dá níwá lórí àtàtù ní ẹgbẹ́ kò tí sọ súnmù ìlà gásákì láìlì tí èbì dòru irú ọ̀là ń kí lálẹ́ mọ́gúrúbí àti ìṣà wáyé wà Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda ó wà fi súnmù ìparí ìyẹn ni àbúbáríkà sọ fún bàbá sàyárì yìí nígbà tó béèrè question lọ́wọ́ ẹ̀ pé ànábì àwọn kírun zúrì yìí sẹ́yìn mọ́ ń pè ní àlùhùlà èrò gíní ìran àkọ́kọ́ ẹ̀rẹ́ ayẹ́kẹta mẹ́wọ́ nínú súnà ẹgbẹ́ kánà pẹ̀lú àkọ́kọ́ nínú ìrùn zúrì gbáwọn nínú sówè

tẹ ká kọ́kà ní ìwà àkọ́kọ́ ní kíni ọlá tó tó bẹ̀rẹ̀. ọlá níbi mọ́ ń kí kí ní ẹ̀fẹ́ rẹ̀ àdó shams ńgbà tó rùn bá yẹ ní sánmà o ní ó ti yẹ ẹjọ́ ẹ̀kẹ́ òwúwa náà mọ̀ ní ẹni tó bá mọ̀ nínú wa kọ́kọ́ ẹni tí ò bá mọ̀ ẹ̀rí torí ta bá lọ sùn àtàrí biology ọ̀nà mẹ́lá ló gbà ṣe a ṣe tíọ́rì àtúnṣe kí ni practical wọ́n tó bá dọ́rọ̀ ẹ̀sìn practical wà lé ọgbẹ̀ èyí ò lè máa ti korun mọ́ sí nígbà tó ní tó lọ́nu biology nígbà tó practical ó padà máa bí ó mọ́ bọ̀tọ́ ẹgbọ́rọ̀ ẹ̀sìn ni ẹ̀ tí èyí lè bá rí èyí lè rálì fájà rí mọ́ láyé tá wáyé yìí tó wá náà tẹ ìgbìyànjú ká mọ̀ káàbọ̀ tí mo ń wọ̀n sún àgbóhùn akáwọn obìnrin àwọn obìnrin kẹ́ mọ̀ tẹ̀mínà tẹ̀ ìtọ́mọ̀ tẹ̀mínà fẹ́ wò bóyá orí ìtọ́ ní zúrí wọlé sí pé ìtọ́mọ̀ jẹ́ experiment ní kí n ṣe kíkẹ́ òfin ayé òrí bẹ́ẹ̀ ìyẹn tó gbé ilẹ̀ ìtọ́mọ̀ orí gbòógì tí ń bọ̀ bóòrùn ṣe yẹ̀ wọ́n yẹ pé ọkọ̀wé náà tó kéré òun ti yẹ síbi ń wo mọ́ọ̀dé mọ́kọ́ wọn. ẹ̀yà ẹni tó bá mọ̀ nù akókò ẹni tí ò bá ti mọ̀ ẹni tí ò bá ti mọ̀ náà kó ní ọmọ ti jó láti mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ni. náà ẹni gbà sọ̀rọ̀ bá yẹ̀ ní àtàrí. wọ́n ìsọ́lì lè àṣẹrọ̀ annabi a zama ki asiri súnmọ̀ yẹ́rìjì áhàdúnà ilẹ̀ ráhàlì ẹni kọ́kọ́ tó máa padà sí ilé ẹ̀ nígbà tó bá kí asiri tán ti asiri madina ti wẹ́ pé ní etí ìlú madina ilé ẹwà láyé káípa akírun bí èyí tó wá lọ bí sílé ẹwà bóyá bí ọ̀nà aníbàbá lọ́hùn lápèjúwe wàṣámsù àyà òun sì dìde rẹ̀gẹ̀dẹ̀ náà ni jẹ́mọ́ kágbé bí 5,000 lànẹ́bí ń bí ápè lásìkò tàà ẹmọ́sọ̀ tó akẹ́tẹ́kẹ́ yà mọ́ lọ lẹ́nìsìn tí ń gbà tí ìwé ìdánimọ̀ bàbá tó lọ sí rẹ̀gẹ̀dẹ̀ ẹ bá wo sọ́mọ̀ ìṣòro ti máa lékíní yóò ti máa pọ́n túnwà tó wọlé ní nǹkan bí bóyá 4,000 ti tàkì kẹwàá akẹ́tẹ́kọ́ àmọ́lé ní bóyá tó 5 tó bá délé rú káìpẹ́rù a ní bàbá ẹni axọlẹ̀ mọ̀dí lápẹjú èsì bóòlù olóde tó rí sánmà ó ti rẹ̀ gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ká àdébí akí ásúrí rẹ̀ nígbà wo ní àkọ́kọ́ àsìkò tiẹ̀ náà bóòlù ásúrí náà ṣe máa wọlé ẹ̀ka mọ̀ òun náà ẹ̀rí àwọn náà bá ti wọ́n ti dúró rẹ̀ ìdí ẹ́ tó bá ti jù pé àyẹ̀ lè má gbà wá àyẹ̀wò gbogbo ẹ̀mọ̀ tó ń ta àwọn àtẹ̀fẹ́ tí ó ta lásìkò ta wà rí ápìlì òfin mọ̀ mẹ́sìn ápìlì tó ní lé kíní ó ti kọjá. ṣùgbọ́n tí ó bá rí jẹ́ pé kọ́ ọ̀rọ̀ bẹ́yà kan kó mọ ṣe kìlàkìtà tó lé kí wàá mọ yín mú títẹ̀ àbúlágbéyà ti pọ̀jù wàhálà rẹ̀ ti pọ̀jù báwo lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan dáadáa ni ó yẹ ká máa kọ́ ara wa ẹni tí bá ń ṣe pẹ̀lú ká tó lé lálá wọ́n wà náà sí ìtumọ̀ kọ́lá sí lèmọ́gìrì ẹ mọ̀ wọn kan o àbúbárí bá ní mọ̀mọ̀ tí ẹ gbàgbé ìtànẹ́bí sọ ní ipa ti mọ́ gíríbi àmọ́ nẹ́nu kò fi lákàyà ẹ̀rẹ́ kò fi gbé wàkánà yẹsẹ̀ ìbò ayò àkírọ́ mílẹ̀ ìṣá ó ní ànẹ́bí ìmọ̀ wù kó mọ́ lọ́ṣà ìlara ẹgbẹ́ tàbí wọ́n pé adọ́nkẹ́ lára àdúgbò ẹ ti tó àwọn alákẹ́dẹ́ gíní ládìlé ẹ̀ ìmọ̀ òun kó lọ iṣẹ́ ìlara alẹ́ ti tẹ̀lé àtàmà irun iṣẹ́ iṣẹ́ ìmọ̀ ń pè ní àtàmà ẹ̀tàn máa dalẹ́ àbí ìtàn mọ́ òkúta aṣọ lẹ́ẹ̀kan tó bá lọ òkòwò tí ó kọ́ fún ẹ̀ náà pè ní atama ó máa wà láàrin ọkà ìran atama tó bá fi atama kí náà gbà lérò ìran ìṣá ìran ìṣá ó ní ànẹ́bí àmà ó máa kọ́ lọ lára nígbà náà fàkánà yẹ kọ́rọ̀ náà mà kọ́bùlà ha ànábì ó sì fẹ́ kéèyàn kọ́kọ́ tún bífọ́ kíni bífọ́ ìṣá kò fẹ́ kéèyàn tún bífọ́ àlìṣá wàlìhàdífà bá àdáha àdúgbò tó wá kíṣẹ́ ẹ̀tàn kẹta wá bẹ̀rẹ̀ fàájì kọlọ̀ tó ṣàánú wa pẹ̀lú bá rántí kí ó tó sọ ẹ̀rì hátà àwọn lárúbáwá lẹ́yìn iṣẹ́ ìfàájírẹ̀ lè gíní ó ti ẹ̀bẹ̀rẹ̀ ọjà nínú gẹ́rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mọ́ náà tó pa mákẹ́tì ọdẹ̀ sí gbogbo ẹ̀ lọ aládọ́rọ̀ sọ́dá inú súnà rẹ̀ ó kọ kákọ́kọ́ tún ìfọ́ kíni àlèṣà ó sì kọ́ ẹwọ́ ìjọ pé ní ọtí òwúlò àlàyé padà ń bọ̀ lórí yẹn ká tó máa sọ lẹ́yìn ìṣá ẹgbẹ́ tá wá lọ súnà níbi tá bá ń lọ ṣá ìlara àmọ́ ní tẹ́lẹ̀ kejì tá bá lè rí ṣe ọ̀rọ̀ mọ̀ kéré fún àtàkì ṣáà ní tẹ́ tàtì fàkánà ya ń fásilomina ní sọ́látì ìgàdá a máa parí irun àsùbá hínà yá rí kò rọ́jùlù jẹ̀lé ìsàwò nígbàtí ètò ìmọ̀ mẹ́ni kejì tó dúró tí tẹjọ sáláwọ̀ pé ìwàbáláwé ẹ̀tẹ̀ lájọ tó kírùn yẹn gbà fẹ́ bẹ̀rẹ̀ yẹn kí ní ṣẹlẹ̀ òkùnkùnkùn fi ànábì a sì sábà máa kà ní àyà bí 60 láàrin 60 100 lànàbí àmọ́dé gíní ẹ̀nà fi kírun àsùbá lágbójúwé ìsìn káwò tólátò bá kọ́rọ̀ lágbójúwé káwà mú láti àyà àkọ́kọ́ alifu láàrin ibi tí 60 ó dé ọwọ́ ìtẹ́jì tí ó dé láàrin 60 100 bóyá 70 àyà bóyá 80 yóò fẹ́ ìsìlànà pé láàrin 600 ìlú máa ń kí káàkiri ìjọ tí wọ́n ti wá kí yóò gbò ní rẹ̀ ápẹ́ àwọn ìjọmọ́ òṣèrí yìí ló wọ́pọ̀ ní o arígbánẹ̀lì ti kí olúwà láwọ́ àfọ̀n kọ́lá oṣù méjèèjì ló lékíní oríkí ṣubú yìí arígbító ti kí ìzágúlì láti fèlèsálà lókà arákálá kọ́kọ́ lókà arẹ́kejì àwọn afákan tó gbàgbé ní tí ó mọ̀ pé ló ń kà ní àbá kò gbàgbé wà ní súnmọ̀ lẹ́gbẹ̀ẹ́ lè ṣe bẹ́ẹ̀ ìsáfílìsì rẹ̀ ayà mélòó wa mẹ́ ìgbẹ́ta mélòó ń pe tó wọ́pọ̀ tí máa ń ṣe oníkíní òun lélẹ̀ ìgbàmí àkànlò kúkúrú fún wọn. àwọn ẹ̀sọ́ ní ti kúláwó tó méjèèjì ẹ̀gẹ́ ìrìn àjò ní owó àlọ́ tó ṣe. náà hadithi yóò wà nù Bukhari àti Muslim. àtọ́fà ń bẹ̀rẹ̀ tíra ìpé nínú ẹwà tíra ìní pé àwọn àdìsí tó lò àdìsí tẹkọtẹta akọmọjẹ Bukhari àti Muslim àwọn tó bá ti mú síra mi tó jẹ ti àwọn àkábù sọlẹ́rì náà ètí ọmọ àtẹwọn ni. náà hadithi àbí hadithi náà àlàyé tí ṣe fún wa ní bayanu awwali awqati salawati alhams ń ṣàlàyé àkọ́kọ́ àsìkò àwọn àrùn wákàtí márùn-ún fún wa. وأن آخر جزء من وقت صلاة أي آية صلاة هو أول جزء من من وقت الصلاة التي بعدها يبقى يباري أسكو كن أسكو كنين جاي يبقى أسكو ينوكيش وليس بين وقتيهما وقت فاصل يبقى كسين كتو سبريت عمكا bí irun olú súrí àti asìrì torí parí súrí ní asìrì wọlé asìrì àti gíní kọ̀nkùrù torí parí asìrì ní mọ́gbìrì wọlé ó di ẹgbẹ́ asìrì lásìkò méjì a ní alwaqtul ikhtiyari tí ò bá fi tó ṣe yẹn o ṣe yẹn rójú ráyè ó ní waqtul ikhtiyari àkọ́kọ́ gbàtẹ́ kọ́kọ́ kí èèyàn tó rẹ̀ àbónírin àjò tó yẹ pé òun tún ní àǹfààní kí àsìkò rẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tí nǹkan kó wá súnmọ́ kí lásìkò táwa ó òṣùgbọ́n tó ẹlẹ́sẹ̀ tó ní àsìkò àwọn èèyàn ẹ̀wà nínú tó yẹ pé àsìkò méjèèjì ò lílì kìpapọ̀ ní ìṣáì àti àfẹ́sọ́gbọ́ torí tó tẹ̀wẹ̀ náà ni pé irun ìṣáì ó tán ní parí òru bákan àtúbù àti àgbóòrù torí ìparí àsìkò tóbù náà ni tí òun bá ti yọ bákan náà anna al ila ákìrì wá fi hàn mọ̀tàr ó kálọ́ lára di nǹkan bí ìgbẹ̀yìn àsìkò òru wà wà ní sùlẹ̀yìn ìdájì ìdájì òru ẹ̀ pẹ́tà bá ti lọ́ra ìdájì òru à èyí ò ti tó lẹ́yìn torí pé àwọn ìdájì òru lásìkò tá a wà yìí yóò ka bẹ́ tó bí náà kan bí twelve thirty sí tò àtùpẹ́ bá lè pè ní ìdajì òun súnmọ́ bákan kàrá àhàtùn náà ní kọ́bílà sàrátìn ìṣà yẹ àlá yòdé àlìjàmáà akọ kí èyàn sùn bìfọ́ kátó kíṣà kọ́ńbà àfihàn jẹ̀mọ́ rárí àwọn ìròkè àhà bá dà wákìtì àríkọ́ máa lọ sí lẹ́yìn àsìkò rẹ̀ bá gbé kalẹ̀ tó jẹ́ nǹkan ẹ̀sà fún. kàrá àtìlẹ̀ àdéhìí bá àdáhà akọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ kan tó yẹ àpàrà ṣàlàyé lórí ilé akọ̀mọ́ àtúmọ̀ sọ̀rọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ lẹ́yìn yànáàmà àlè lẹ́yìn torí pé tẹ́yìn ò tó bá sùn bí aago méjìlá bí aago kan bí aago méjì ó súnmọ́ kí ìyẹn nẹ́fìlà lóru ṣe gíní kò bọ́ mọ̀ lọ́wọ́ àwọn alùsọ̀ láti fàjẹ̀lì jàmọ́ àmì tó tiẹ̀ lágbára ni pé tí o bá tètè sùn kó lídì sí pé kó má rí jàmọ́ àsùbáàkì alákin kàrá àtùn hadith ba'da ìṣá لا تنسحب على مذاكرة العلم النافع ìlànà ilé ìlànà ìnínú. Máa ní akọ́ká tó máa sàwọn ọ̀rọ̀ tí ó wúlò kẹ lẹ́yìn iṣẹ́ ẹni kò bá ẹni tó ṣe mọ̀zákárá tó lẹ̀ ilmi rí o. Ọ̀nkà ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ti mọ̀rọ́jà. Àbá Alikọ̀, kọ́lá ilẹ̀ lárúbá abẹ́mẹ́ yọjú ọ̀rọ̀ ọjà kan ẹgbẹ́ sálẹ̀ ẹ̀ǹkà ǹfà nínú ẹni ẹ̀nà tó burú bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀gá níbi mafáàlì ilẹ̀ mùsùlùmí àwíkẹ́yàn bí sì ti àwọn nǹkan tó jẹ́ àǹfààní mùsùlùmí tó pẹ́ tí ń ṣe wọn mùsùlùmí ò bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀ fún àkóso lóru a ní àkọ́yó bákan ó wà ní àdífì yìí pé wọ́n mọ̀ pé ìṣá ìní àlàásánà wọ́n ní dalilu alákàrá ti tẹ́sí àti sàlábà ní ìṣá ìbìlà àsánà wọ́n ní àdìsí ń jẹ́ kó yá pé ní ó ń tọ́ka lórí wípé ó kọ táǹpẹ́ yìí àmẹ́bí òfin òfẹ́ ẹ̀sìn òfẹ́ ẹ̀ẹ́rì pé ní nígbà tí àbúbárúbá tí ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní ìṣá ìtẹ́yìn máa ń pè ní àlàáfàmọ̀ ń yọra rẹ̀ fún mẹ́ antorípa náà sọ́nà náà sọ pé láàyè gìlìbá nàkùn làárọ̀ àti ìsinmi sọ láti kù ẹ má jẹ́ kí ìṣesí àwọn lábá oko kọjẹ gàbá lẹ́yìn lórí kí ṣe sí wọn kó jẹ́ kó ní ó lékè nípa ìtẹ́mọ̀ tẹ́ ń pẹ fa iná fi kìtàbílá àlè ìṣá a ń torí pé ìṣá lọ́lọ́ ń pè ní alukùrán yìí rẹ̀ kíyèsí ṣùgbọ́n lárúbáwá látọ̀rọ̀ lárúbáwá kólórúkọ yẹn ti wá àwọn wá àsìkò tó máa ń bọ́ sí àsìkò wá náà fi ń kórúkọ ìṣá bí ká ló pé ìrún táǹkì ní bí káyẹ máa fago sọ̀rọ̀ ọdún ìrún aago mẹ́rin àyẹ̀mọ́ jẹ́ kí aago ọkọ̀ jẹ gàbálẹ̀ lórí o ìtọ́lọ́ ń pè ní kẹ́lẹ́ ẹ pé wọ́n yẹ kí asámà asámà tó gbájú ọlọ́dọ̀ láàrín àwọn kó jẹjẹ ẹ pé ní tọ́lọ́ pé alikini ìṣàbíká ní wọn sọ fún yorùbá lè ní pé ẹwọ́n yẹ kí ọkọ̀ tó yorùbá ń pè irun súbì ṣe gàba lé lórí ẹjọ́ ní irun tó irun sórí àtúbà ní súbì rẹ̀ irun tó dání ọgbẹ́lọ káyìlá àyílá pé ní tọ́lọ́ ń o kí lọ́lọ́ ń pè túmọ̀ ẹwọ́n yẹ kí orúkọ tó yorùbá ń pè irun jẹ gàba lé lórí o tẹ́ẹ̀fì wá fi ń tọ́lọ̀ ń pè tẹ́ẹ̀fì wá fi ilẹ̀ pẹ̀lú kẹ́límọ̀ èyí tó wá nú ẹ̀sìn oníkẹ́jẹ́ kólékélé kó léṣe lórí àwọn ẹ̀yìn náà wọ́n ní wàkánà ibn Umar yàgùdọ́ mìnà ábì tẹ́tìmíà wọ́n ní ibn Umar gàdọ́ wá gbọ́ pẹ́ẹ́nì kan pé ẹ mọ̀ ti pèrún atámọ̀ ibn Umar bínú ìwò ní atámọ̀ tó ń pè pé kí ni pé ìṣá ẹ̀tọ́ ló ń pè ó kàn jẹ́ pé a rí pé wàhálà ọ̀dà máyàdúrà ìyẹn sì lè lò náà wọ́n lè gádọ́ mi ẹ̀sẹ̀ fún yàtọ̀ lè kàrà àti papà ẹ pé ìbínú tí bínú mímọ́rù ń bínú àbí tálẹ́ bínú ọ̀rẹ́ ti àwọn sàábà ń pé akẹ́kọ̀ọ́ ni kò rí ìfẹ́ tó bá ti sọ́ dìde wọ̀ ta pé ṣubú ìní ọtí pé ìṣá ìní átámù ìwọ lọ́dẹ́ kí ni ọ̀sẹ̀ gẹ́ bí àánẹ̀ ni mọ̀ láwùjọ adéṣáyé wà kókó mọ́ orúkọ kan ọba ti ẹ̀ẹ́ ọba ti pé bá mi ọtí irúbi tábánà yorùbá àbá tó ti máa lani súrì ní kí àyílà tó bá àbá yìí wọn àti agbọ̀kẹ́ yìí báyìí àti bídí àbá yìí wọn ó jẹ́ ká ló ń pa ẹ̀pẹ́ ní kí ọlọ́run pè tó dẹ́ máa ní àyílà wọ́n dẹ̀ ti máa irú súrì nọ́mbà kákan ara pàkéèjì wọn sí ìyí tó tọ́ sí ẹyẹ tó wọ́n tò ní. wọ́n ní wọ́n ti anábì láwọ́ yà lámú lè mọ́ fi làásámọ́tì wà ìfàjọ̀ gbàtà lè fi ń sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí kìí káyí pé mọ́ ọlá tó wà níbi ìrún ásámọ̀ inú olú ìṣá wà ìfàjọ̀ àti ìrún àtúbá ní àwọn ìbátárẹ́ wa ti wà láwọ̀ àbúwà kọ́lá bó jẹ́ kó lè wọ́n rà kò níbẹ̀ ní táwọn tó fi jẹ́ kọ́ láì fò mí rù kílá lè rí pẹ̀lú ìṣá ibi àjẹ́ pé ibi tó ti ní kàn lárúbá kí ìṣe ti wọ́n máa kó wa tó yẹ pé lámàá pẹ̀lú ibi tó ti sọ yí ajé pé ń tá gbọ́yé ń bẹ̀ ni pé akọni kò tí ì di kíní ó yà rà ń sáwọn pé àwọn ah, ti tẹ́ lọ́wọ́ tó bá ti lò wọ́n gẹ́ bí mùsùlùmí tó bá wà nù kùránì rẹ̀ ká jẹ́ kó lékè lẹ́nu wa náà bákan náà parí hadithi wọ́n ní àníbí a máa kírun fúrú ní ìgbà tó yí kò kò sí wa ṣùgbọ́n wọn tó bá fi ké tán èèyàn ti máa dára rẹ̀ mọ́. bákan náà a fẹ́ fàdé láti tẹ̀tùwílì kẹ̀rá àti fìfàlà àti sọ̀rọ̀ a fẹ́ ó sì lọ́lá kájẹ́ kí wọn àtúbà àti kíni kó máa gò. bákan náà fi hányà anáwó yà ń bá bí limon sila an ilmi wa huwa la ya'lam. pé ó tọ́ fẹ́ni tó bá bi léèrè ọ̀rọ̀ kan tábí nípa ẹ̀mọ̀ ẹ̀sìn tí ó mọ̀ ko Allah ya san kifa an kolila a'lam kó má jẹ́ ó tì ń lára láti sọ pé mo ṣe gíní mo mọ́ ìyánà lè sá àmì jáde kọlù alàlá ìbìlà ilmi wọ́n tẹ́ gbọ́n ti fàtíwá láìsí ma ń bẹ̀ ìyẹn sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lá kò sẹ́ni tó yẹ alágbèsí sẹ́ni tí ń parọ́ mọ́ lọ ẹni tí ò mọ tí ń sọ nẹ́ẹ̀sì ìyẹn ẹ̀rù kí èsì ò dá o. ẹsẹ̀ àbúbáríṣá ó lóun mọ tí ànábì sọ ń pa sí kíni ti mọ bẹ̀rẹ̀ kọ́dá àdúrú àfá yìí tó fi jẹ́ sàábà kò sí wá mọ́ bẹ́ẹ̀ ni àwọn àfá jẹ́ tó yá pé ní wàwọ́ ìkánú ẹni síwájú pé ó ní ẹni tó bá ń bi léèrè gbogbo nǹkan títí náà oníwèrè ní ọdẹ́kọ́ di mr king mr no no all gbogbo ẹ̀ ló ti mọ̀tán àbí oníwèrè ní rẹ̀ ndíbà sọ́rẹ́ torí pé mẹ́ẹ̀sì rẹ̀ tó mọ̀tá ànẹ́bà ọ̀sánlá ọlọ́run fún bákan náà wàtàwà kò fún mi náà àálí àmàlà àyálàmù lẹ́sàn náà sọ̀rọ̀ fi hákẹ́ a ní àfáà sọ́mílẹ̀ ọ̀gá tó wá dúró tó ní àmọ̀túnwá ẹ padà wá ẹjẹ́ gbá ìjáàsì fún nǹkan yìí àbí ẹlọgbẹ́ lómi nímọ̀ ń parẹ̀ rẹ̀ kù pa sáàbù lágbàyàmù ní bèèrè pẹ́sẹ̀ lọ́wọ́ mọ́ ní ẹjọ́ lóde mo bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ń jọ ní àbádámi ló láwọn ọmọ àbí pé wọ́n ti ẹ̀dẹ́ gíní nímọ̀ dímọ̀ rẹ̀ kù kò mọ̀ ni olè mọ̀ mi balùsára fún àbí wọ́n ní yẹ yìí حيث تورع عن الخلط بلا علم عن الخط بلا علم أن تريد أن يكون عدوك بيت لبوت تريد أن تكون من بيت وحيث تواضع فوقف عند حده من العلم أتفني يتمني تريبا إن شاء الله وسكني تصور ẹwàrá فاني fà ní tọ́bí parí akùnrin tí ó mọ̀ ọ́ sọ fún òun mọ́ nípa ọ̀rọ̀ tá a sọ díẹ̀ ń parẹ̀ lẹ́ẹ̀kan náà nípa fánẹ́bì kan ká tún máa sọ̀rọ̀ lẹ́yìn kí ni lẹ́yìn ìṣá olálàyé nínú. wọ́n ní ìgbà kálẹ̀ lahadith makoro abada ìṣá wọ́n tó yẹ pé a kọ́ ìmọ̀ tó sàwọn ọ̀rọ̀ lẹ́yìn ìṣá wọ́n fi kàlámì lè mọ̀ bá tẹ́ tó tọ́ ni wọ́n sámúrì ìbàrí tẹ́ pé فكيف حال من يحيون الليل في سماء الأذان الخليعة pé kó rọ̀ tó tọ́ gan akọ̀ ń gbà ń bó láti wá tiẹ̀ sí àwọn tó yẹ pé nítorí mọ̀ sí lẹ́yìn iṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gbọ́gbọ́ àgáni nítorí pé àgáni làkàlíyà níbi àwọn àbọ̀ àwọn òbéṣe rí àti kíní tùpàtùmọ̀ àti ẹ̀mọ́ gbọ́n ẹni bó láti ṣe àwọn yíyẹ sí wọ́n ni mo tọ́ láti sọ àbí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kàrò inú ìròyìn òtèlú ìròyìn kíní ìròyìn bọ́ọ̀lù wàríwá yàtì alifáàtìnà tìlìmáàjìnà àríkọ́ máa wà àwọn eré àwọn jákújákú eléré Yorùbá ní eléré tí èdè Yorùbá náà ní fẹ́yìnà ti mọ gbogbo wọn jákújákú náà wà sọkásọ kútinú bilmanaziri mọ̀kìdílàtí wàl'aflámìlì àtìmá àbábẹ́ pé ó ti jẹ́ fìtí ní àti wọn ká máa wo àwọn nǹkan tó ti ní lójú láti máa wò wàl'aflámìlì àtìmá àtàwọn fíìmù tẹ́mọ̀ gbẹ̀sẹ́ńbẹ̀ láti máa wó dòru ẹlòmí ẹmọ gbọ́n wọn ní aago méjì òru kí ní wọ́n jẹ́mọ́ àwọn àyíkọ́mọ̀ àwọn eré bí sport ẹgbẹ́ bọ́ọ̀lù sáàgó méjì olóòdé kíní yóò gbówó ẹlẹ́kẹ̀ẹ́ ẹja bọ́sìn láàgó mẹ́rin náà lẹ́gbẹ̀ẹ́ sí àgó mẹ́ta yóò jòkó ẹ̀wọ̀n àbídájú bẹ̀rẹ̀ ẹni ọmọ àwọn kẹbàí àsọ́ọ̀dá sí àzikìrìlá àwọn tí ó mọ kọ̀díyàn láti mọ́ra ti ọlọ́ wà ń sọ̀lá sí àtàrí ìdá fọ́rùbà ìfàjì

àbí tó rọ ìyẹn yorùn bá ti yọ sílẹ̀ bá ti mọ́ kí ló ṣe kó tó fi jẹ̀mọ́ owó òkú ń gbọ́gbọ́ gbọ́ ń sọ̀rọ̀ a ní tóòrùn bá yọ ní ẹlú yóò tó jí wà tó á lè bá a àgbàdo wọn gbọ́ pé ẹ̀ka ọ̀rọ̀ pọ́pọ́ o jẹ́ o ohun tí ó kíni tí ó jẹ́ lómìnú wà hayat gbọ́ pé tó mọ̀ pẹ́lẹ̀ dé gíní òtí mọ́ àpọ̀sára kó sọ̀lá àtàlùfágẹ̀rẹ̀ jàmáà ó ti fi máa fìbálẹ̀ tí òkè lásìkò ní jàmáà ó wá lè jí ní tòtẹ́bì kò fẹ́ jàmáà tó bá bọ́ ti bọ́ má lè bá máa àjọ ìhúhá àdúrà ti tẹ àwọn bàtẹ̀ tó pọ́ wọn lé pé mi lè jí nígbẹ̀ ènìyàn wá tó bá gbókè tó bá kò bá jàmáà di ṣùgbẹ́ lómi yóò mọ kí gbogbo àwọn èèyàn kò jẹ́ nírí láìdá láago mẹ́jọ jẹ́ náà láago mẹ́jọ aago méje àbọ̀ ẹ̀yìn rírú wọn tó ká nà lá. Afáfún ìṣẹ̀lì àbálélé ìbánínú jẹ́ gan, ọ̀gáàmù nǹkan ọ̀tẹ̀, ìbánújẹ́ tó lè bẹ́ẹ̀ palẹ̀ nìkan. Ala ònáṣe sára ti bẹ̀rẹ̀ àyá aláhà pàdùmìnìwá àdìmìbáṣà rẹ̀. Àti pé gbèsè ayé ó gbé ẹni kọ́mọ ẹ̀rọ ọ̀rọ̀ jákujàkú bá wàlá ibà bí ìrìn ṣètọ́n ṣètọ́n ní ọpọlọ wọn ṣeré fàṣọdà àmà yànfà ọhún ìlà máa yàtọ̀ òkùnkùn ó gbórí wọn kó omi tó yẹ kó ṣe wọn láǹfààní ó ti sùn kẹrin lẹ́fúlà lórúkọ ẹni tó ṣe ó gbórí wọn kó omi wá sí wọn níbi tí ò dá. فهؤلاء يخشى عليه أن يكون ممن نسوا الله فأنساه أنفسهم ọba ní ìran ilé ìfẹ́ ìpé ẹ̀rù tí ń bá fún ẹni gbogbo wọ́n wà káwọn lọ sínú ẹ̀tọ́ lọ́rọ́ ìran pé ẹ̀kan á gbàgbé tọ́lọ́ ọlọ́nà ó dá dára wọn inú ẹ̀tọ́ ṣe bẹ́ẹ̀ abájú sáà ní pé kẹ́mọ́ lọ ilà ilẹ̀ látàǹfà ọ̀hún fíkẹ̀rọ. ìgbà wọn ni wọn máa rẹ́tí ń tẹ́ sílẹ̀ ní dáadáa báyìí. ìgbà wọn mẹ́tọ̀ rẹ́tí ìgbà tí rẹ́tí ò bá ju kí ni ó bá ṣàǹfààní wọn. sọ́tánà ya gbọ́ léyìn dáadáa. wọ́n ní ìgbọ́dọ̀ ẹ̀kọ́rọ̀ tó ṣàǹfààní ni wọ́n máa kíkọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ àbáwọn nǹkan mìíràn tó jẹ́ nǹkan àǹfààní àlẹ́ ṣe. ó tún ṣe wá àti táwọn dáa àwọn sọ̀hábà eléyìí ni àwọn àlàyé tá a fi ṣe lórí hadithi abẹ́lẹ́mọ̀ subhanahu wa ta'ala ó ṣàlékún àgbẹ̀rẹ̀ ní kankan wọn وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم جزاكم الله خيرا